ní àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n rẹwà naturally bọ́lá ń ṣe dá wọn. àmọ́ tó máa wá pọn ojú tán ẹwà wọn á wá lọlẹ̀ wì. nǹkan tí ó ṣe jẹ́ pé èèyàn tó bá máa kun ojú ẹni dè láti go through necessary procedure okay. necessary process láti mọ bí wọ́n ṣe ń kun ojú nítorí pé tí ẹ bá kun ojú fún orí àwọn èèyàn tẹ́ sọ pé wọ́n rẹwà tẹ́lẹ̀ yẹn ń sìn wọ́n á wá kun ojú wọn ní rẹwà mọ́ kí ló ń fà á ìyẹn lèèyàn máa kọ́kọ́ mọ̀ nítorí pé oníkálukú ló ní orú method tẹ máa fi kun ojú fún ẹ lè fẹ́ kun ojú fún èèyàn tó pupa gan sìn kẹ wá gbé nǹkan dúdú le àbí kẹ tún lò nǹkan tó ti ṣe yòyòyò fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ ti mọ̀ pé ẹ máa bàjẹ́ ni mhm. so orú èèyàn bẹ́ẹ̀ yẹn sì a nídìí láti kọ́kọ́ study bí ojú èèyàn yẹn ṣe rí facial structure ẹ̀ náà láti mọ orú nǹkan tí a máa lò sí orú ojú bẹ́ẹ̀ láti jẹ́ kó tún jáde kò sí èèyàn tẹ́ máa make up fún tó jẹ́ pé ẹ mọṣẹ́ yín níṣẹ́ tólútàn tẹ́wà yẹn wá lọlẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ lóòótọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ nígbà míì téèyàn bá kun ojú àkùnrége mí sì yẹn bóyá wọṣọ rẹ́ẹ̀dì wá fẹ́ lọ máa lo rẹ́ẹ̀dì eyeshadow ẹ mọ̀ pé àwọn kan tún máa ń fa pẹ́ńsù rẹ́ẹ̀dì sójú ìṣá. ẹ ẹ̀yin náà ti sọ̀rọ̀ tán irúkọ <laughs> bẹ́ẹ̀ yẹn ẹ ní àkùnrége ni àkùnrége ni èèyàn tó bá ti kun ojú àkùnrége ó yẹ kóun náà mọ̀ pé rìsọ́ọ̀tù tó máa jáde ńbẹ̀ <laughs> ẹ lè sọ pé bẹ ṣe múra yìí ń sìn bẹ ṣe gbé yẹ́lò yẹ́lò yẹ́lò sí kí gbogbo wa jẹ́ yẹ́lò yẹ́lò yẹ́lò ṣe ti mọ̀ kó ti ń di àkùnrége àǹtí èèyàn bá fẹ́ kun ojú gẹ́gẹ́ bí èèyàn tó mọṣẹ́ níṣẹ́ tó jẹ́ professional there are something we call colour combination okay téèyàn yẹn gbọ́dọ̀ mọ̀ o gbọ́dọ̀ mọ̀ láti combine pé ok tí n bá lo yellow colour báyìí ló máa bá lọ o tí n bá lo colour combination èèyàn yẹn gbọ́dọ̀ mọ̀ ìyẹn gan ṣe pàtàkì nítorí tí èèyàn bá mọ̀ èèyàn máa bìlí pé òkè mo ti wọṣọ yẹ́lò jẹ́ kí n kun eyeshadow yẹ́lò lé lórí. ẹ mọ̀ pé ìgbà míì wà tó jẹ́ pé ehm, àwọn tá a máa fi ń wo ṣe àwòkọ́ṣe ni pé à ń kun ojú kò ń ṣe ẹ̀yin professional báyìí ìgbà míì àwọn èèyàn máa wo musical videos wọ́n máa ń wo àwọn eré àgbéléwò wọ́n á ní ah tó bá rí nǹkan tí ehm, ehm, Mercy Aigbe tó wọ̀ ó wọ red red kíní kan kíní kó wá tún wá kun red tètè ó máa lẹ́wà gan o wọn ò mọ̀ pé ó ní àwọn makeup míì wà tó jẹ́ pé inú kámẹ́rà ló ti máa fine. bẹ́ẹ̀ that same Mercy Aigbe tó lò nínú eré àgbéléwò ẹ̀ kan tó wò bẹ́yẹn kò mí pé tó bá ń jáde bó ṣe ń lò nìyẹn ìkan ọ̀tọ̀ àwọn music video ó depend lé nǹkan tó fẹ́ try láti interpret bóyá nǹkan tó fẹ́ try láti pass across ló máa determine irú makeup tí ẹni tó ń lò nínú music video yẹn tó máa lò àbí ẹni tó ti ń kọrin fúnra ẹ̀ gan máa lò àmọ́ táwa bá ti wò ó á wò pé à ah, nǹkan tó dí fatilágbájá báyìí lè lò ó wípé wọ́n sọ fún mi pé mo jọ́ díẹ̀ òótọ́ <laughs> ni wípé ni máa lò ó. à ń pe àwọn nǹkan kan ní complimentary video. ok tí bá tí àwọn kan bá make up bákanbákan nínú fídíò wọn wọ́n fẹ́ fi compliment wọ́n fẹ́ fi pass message kan ni ẹ lè rí sìn ìgbà mi ẹ lè rí ehm, ṣèyí ṣe kó lóru make up kan So loud tó ras ìyẹn mi pé tó bá ń jáde bó ṣe ń lò nìyẹn o mhm. musical video ni orú nǹkan bẹ́ẹ̀ yẹn wà fún le ẹ lè be orú bẹ́ẹ̀ ṣe wá sórí ètò yìí sí ẹ lè ṣorú make up tí ṣe yìí ṣe ṣe sójú. no àánú. cause oníkálukú ló ní role to fẹ́ lo play ló ní part tó fẹ́ lọ ṣe so bí wo make up lójú èèyàn kan nínú television. téèyàn yẹn wà so pé òun fẹ́ ṣe irú ẹ̀ kò máa ń lọ ní gbogbo ìgbà tẹ bá ń wò gbẹ̀mí táwọn èèyàn bá ń lọ sí red carpet okay. ìmúra wọn máa ń yàtọ̀ sí tán máa ń lọ fún sẹ́mínà bẹ́ẹ̀ni oru makeup náà máa kàn sójú ní red carpet ó máa yàtọ̀ sí téèyàn máa lò fún sẹ́mínà that is why ta ṣe máa ń sọ pé if you want to be a makeup artist àbí tó fẹ́ mọ̀ nípa makeup lọ sí ibi tí o mọ̀ pé wọ́n ti mọṣẹ́ dáadáa wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe láti kọ́kọ́ kò ń ṣe pé kakàn lọ kọ́ makeup nìkan a máa kọ́ makeup etiquette náà. ok èyí tó wà necessary gan kò sí téèyàn bá kọ́ makeup etiquette bí ìgbà téèyàn ń jẹun báṣọ ni. ok so gbogbo ẹ̀ ni wọ́n máa báyàn mú ní ẹyọ kọ̀ọ̀kan kó tó di pé wá lè wo rẹ pé èmi náà ò mọ nǹkan tí mò ń ṣe. ok ẹ̀ka tí wọ́n á wò láti bíbá